لم يتخذ ولدا ولم تبل يا إلهي واحد الصمد ربي عليم رحيم واحد أحد مهيمن قائم بالبطش والنقم وصلتها بك يا رحمن فارحمنا واصبح بعدوك عنك ذنبي وانجر وارث الارض لا للدنيا ولا شريك له بل جل في العظم نحي القلوب وما يشيهم ورازقهم حتى الممات ومرحم الدار سر ومن ثم الصلاة على المخفى سيدنا المصطفى المجتبى الملوك بالرقم المصطفى المجتبى فدعوا بالدين والله ما خبلا يمشي على بني ومن تبعه لجا والله والله ومن تبعه لجا والله والله والله والله وما اتبعتنا يا والله والله الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وعظيم أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حتى يا غير ممتنين ìfi ọgbẹ́ ohun iyì fún ẹlẹ́dàá wa tí ń ṣe Allah sáàtì lẹ́lẹ́dàá ní ìtayọ̀ náà àti ìfi ọ̀kan ṣoṣo ọlọ́run ọba rinlẹ̀ pẹ̀lú ìgbónáwọn ìjẹ́rìí àti fi rinlẹ̀ pé àdọ́dọ̀wà Muhammad ẹrú sí ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run fi mú pẹ̀lú lẹ́yìn ilé àtẹ̀rẹ àlàyé ọ̀rọ̀ ti wà lẹ́yìn pẹ̀lú gbólóhùn ìbẹ̀rẹ̀ sáàbí bẹ̀rẹ̀ kùránì kíkà àrùndò níláàrí sáàbí ilẹ̀ àríyìn nínú ṣe ìkọ́ ìwọ̀n jíìnì منها همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم سورة التوبة سورة الهاتف آية ìkọkànléláàádọ́rùn lágúnlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ṣíṣàlàyé tó kùn díẹ̀ kìí ṣe pé ó kẹ́kẹ́ ṣe ní gbólóhùn tí ó káyìn ààrẹ àkọkànléláàádọ́rùn nínú súnra ẹlẹ́ẹ̀kẹ́ sáàbà tí sọ́rọ̀ sáàbà gbólóhùn náà ọlọ́wọ́ bá ṣe tó àti bí àánú rẹ̀ ṣe gbà fún pé wá láti jàǹfà ní àwọn òròyìn tó jáde níbi orúkọ ọlọ́ọba méjèèjì ìgbọ̀gbù àti ọ̀hání jíjàǹfà ní àforíjì ọlọ́run àti jíjàǹfà ní ìkẹ́ lẹ́yìn àforíjì àtàwọn ọ̀nà sáà lè gba sáà fi láǹfà ní rẹ̀ àtàlàyé ẹ̀ lónìí a mọ̀ tẹ̀síwájú ní ààrẹ ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rùn tí ààrẹ ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rùn àádọ́rùn ń tẹ̀síwájú lérí àlàyé tí ó ní ààrẹ bẹ́ẹ̀ náà ni òun náà ní ní kùránì ti rí nìyẹn sílà ní òní nínú tẹ̀sí ní kò sílà lẹ́sẹ̀ láṣepọ̀ síbẹ̀ láàrin àyà tó sí kejì torí náà ọlọ́run ní wàhálà ara ilẹ̀ ní nàìjíríà àtọ́wùtà. àwọn ilẹ̀ ìrìnàṣẹ́ ń kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا تغيب من الدمع شزنا ألا يجدوا ما ينفقون إنما السبيل على الذين يستكبرونك وهم أولياء رضوا بأن يكونوا مع الخوارج وطبع الله على قلوبهم فهم لا يعلمون ọlọ́run bá lè fi ọlá sára ẹ̀rù wa láti ìjókòó tẹ̀síìrì ìṣí nípa ogun kan bá ń pè ní tàbú gọ́ọ̀sùwàtù tàbú bá a torí ẹ̀ lọ sínú síra bá ń pè ní àwọn ìmọ̀lẹ̀ máa tó táàsì ń ka àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ níbẹ̀ lọ́dún yìí ọba wa ń sọ̀rọ̀ nípa àwọn mùnáfìkì ń jọ náà àwọn tí ń kàn jù ní ẹ̀ làwọn tí wọ́n jókòó sílé tí wọ́n ò tẹ̀lé wọn lọ sí tàbú pẹ̀lú àwọn omi àtàwọn ọmọ kéékèèké àwọn dúró pẹ̀lú wọn nítorí pé wọn ò nígbàgbọ́ òdodo nǹkan méjì ní í ṣe wọn táwọn bá kú kí lè rí bá wọn lójú ogun kí lè rí ẹlẹ́ẹ̀kejì báwọn bá sì lọ jagun kí láǹfààní òun láwọn fẹ́ jà wọn nígbà tó sì nítorí náà ọlọ́run máa ní gbogbo àwọn wọ̀nyẹn tó jẹ́ mọ̀náfìkì ni wọ́n wá àwárí fún láti lè fún kalé àmọ́ hàn wọn ò gbàgbọ́ rárá àwọn yóò jẹ́ wá bá lọ́wọ́ sọ pé àwọn ẹ̀ wọ́n ṣá ìgbàgbọ́ ìyá ẹlẹ́sẹ̀ ilé ìwé ní ìjókòó ní wọn. ṣùgbọ́n a rí nínú àwọn tí wọ́n wá gbàdọ̀ ń da lọ́wọ́ ànẹ́bì fáwọn onílé lóògùn tí wọ́n sì lọ nítorí àgbàrá tó já wọn láti lóògùn náà èyí tí wọn ò ní pápá ní lórí. àwọn ẹni alákọ̀ọ́kọ́ kan náà ń sọ òun làwọn aláìlágbára àwọn ẹni kejì òun làwọn aláàárẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn aláìní tí wọn ò ní tí wọn mú dání lọ sójú ọ̀rọ̀ wọn ní a máa ti jẹ́ olódodo rẹ̀ ọ̀rọ̀. Ayé ẹlẹ́ẹ̀kejì lé láàárọ̀ náìjí tú ṣùgbọ́n náà wọ́n tẹ̀síwájú pé wọn alẹ́ ولا على الذين إذا ما أتوك لتحملهم Àwọn tí ò tún sí ọ̀nà àbáwí kankan fún wa tí ò sí láìsí fún ohun tó ní àlẹ́lẹ̀ ní iná ìdámẹ́ àtọ́ọ́kà. Àwọn tó ṣe pé ní wọ́n bá wà nẹ́bì lè bá nílà kò lè mú wọn dá nílò ojú ogun kò lè tà. قل فلا أجد ما أحملكم عليه وقل على الصفوة فلا أجد لا أجد ميوري ما أحملكم عليه ìfẹ́ ìyàwó kí fún ìkòsù tàbá ní ká tù ní bọ̀rọ̀ ibi ohun ìgbòhun tẹ́gbọ̀n lójú ogun kò sí àtìsọ pé ní bá ń lójú ogun rà fún mélòó lójú káàtà méjì èyí tó ń ogun fúnra ẹ̀ àti tí ó fi kó tó fẹ́ lòdó sí ogun àwọn nǹkan bí oúnjẹ tí wọ́n jẹ àwọn nǹkan tí wọ́n jagun àwọn aṣọ àtàwọn tí wọ́n pàgọ́ pé àwọn bá dúró sí nìkan tẹ́sẹ̀ lórí tí wọ́n fi pàgọ́ tí wọ́n tún lọ ó tún káàkọ́ ó ara àgbòrò tí wọ́n máa ń wá lásìkò ẹ̀rùn ọ̀gbẹ́lẹ̀ látòkè ọya ẹ̀rí pé àwọn àgọ́ wọn ẹ̀yìn màálù ni a máa jù mọ́ tójò bá tún sí bí ẹ̀rí tí wọ́n tún fi ń padà lọ. Ànábì tí wọ́n lọ sọ bẹ́ẹ̀ tàwáláwó tàwáláwó wà àyúrògùn àwọn èèyàn wọ̀nyí mùmìnì ni wá ìgbà tó ní kò sí ní ohun èèkàn tí wọ́n lè gbé mú lọ ojú ogun tàwádìlá ọmọ wá ṣe láwọn àrílò ogun ìjàpín ìbọ̀mí náà dáàbò. tàwádìlá wọ́n ṣẹ́rí wọ́n ṣẹ́rí padà wà áyúnù wọn àmọ́ tí wọ́n ṣe ṣẹ́rí padà yẹn ojú wọn tàbí jù nínà ìdámọ́ì àmìnà ìdámọ́ì ojú wọn ó kún fún omi ìyẹn pé omi ń dà lójú ọmọ ilé pé àwọn òde ní ogun pẹ̀lú àti sọ̀rọ̀ lọ́wọ́ níwá nígbàtà ni wọ́n bàjẹ́ kílẹ̀ rí pé wọ́n bàjẹ́ ó náà ní tó tẹ̀lé pé ṣàǹdàlà lẹ́ni tí ń ba ló ń jẹ́ aláyàjídó àwọn wọ̀nyí kò sí báwọn ìfún wọn irú rẹ̀ náà máa ń ṣẹlẹ̀ yóò ti tó ti rù ní ẹlòmíì hajji wù lọ ó fẹ́ ṣiṣẹ́ hajji ó sì ń gbìyànjú kó lè lọ hajji ìgbà tí wọ́n ní wọ́n ń sanwó mọ́kà owó rẹ̀ wá pé tàbí ó rò pọ́wọ́ òun ti pé torí pé tí wọ́n kọ́kọ́ kéde kìí ṣe pé lọ́dọ̀ ìmúkàn mọ́ wá bí àpẹẹrẹ ni lórí àwọn sọ pé three million lówó áàtì ó ti wá tuwó jọ ìjẹ́pọ̀ wá sanwó wọn ló ti di four point five. Ah! ó sì ti wá dájọ́ ó ti dá gbogbo ẹ̀ ó ti dájọ́ nítorí pé ìrọ̀lẹ́ wọn kà yóò wá gbójú sókè pé sóhùn ah! mú ní lọ́lọ́dún oní òtún máa gbà lójú ẹ̀. ó yàtọ̀ sẹ́ni tí wọ́n ní bàbá ẹwà àwọn mọ́tà èlò lè lọ́dún tírí mílíọ̀n wọ́n ti wá kó tírí mílíọ̀n kú ìgbà tó níbẹ̀ wọ́n ló ti ní four point five ọkọ̀ sí ọdún tó owó tẹ́lẹ̀ inú ọ̀tà ní bí ń sọ tí mo sọ ìdí sí pé yóò sọ fún ta wọn tó ń rò tẹ́lẹ̀ pé ó lòwó yìí wá fún àdúrú tí ó ti lè ń lọ mọ́tà ìrọ̀ tó ti di bọ́ ọ̀ìsá kò wúlẹ̀ wípé ní tó ràn tọ́rọ wò pé ó lè tún fi 1.5 yẹn kún àwọn èèyàn fi wá lọ́gbọ́n ni wọ́n rí ilé ìjọ lé yá ní ìdí àbàbá ẹ̀ lọ́mọ́gà ni wọ́n ní 4.5 nígbà tí ó dé bẹ́ẹ̀ owó ẹ̀ ti pọ̀ jù owó lówó tó ti lọ kò ní mọ́ ká lọ tẹ́lẹ̀ ìgbà tó wò tó ó ti dà wá wù ìyẹn ní fi ń bojú lọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n àwọn tá a wí ìbànújẹ́ bá wọn débi pé omi ṣe kí ni ń dà lójú wọn mo mọ̀ ìyẹn wá bí àpẹẹrẹ torí náà pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹwà tó sọ̀rọ̀ ṣẹ́ẹ̀sì tí wọ́n fẹ́ tẹ̀sìn ń ṣe bí ẹni wọ́n sọ pé wọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí níbi ìgbẹ̀m pé a fẹ́ dáwó ọ̀rọ̀ ní kíkà yìí kó múra wá mọ́ṣáláṣí láti dáwó òun èyí tí fẹ́ náwó tẹ̀sìn ìgbàta àdébẹ̀ wọ́n ti wá sọ pé ẹ̀tọ́ bílẹ̀ kéré ju 5,000 náà lè wá ọmọ lọ́wọ́ ṣùgbọ́n nínú àwọn tó yẹ tó fi 500,000 naira lẹ̀ nígbà ọ̀rọ̀ 50,000 wọ́n bá ní ẹgbẹ́ sí inú wọ́n ṣe bá ṣì yẹn ilẹ̀ ẹ̀sẹ̀ wọ́n sọ pé àwọn tó fún wọn lẹ̀ ní òfin wọn mọ́ ṣe tó bá ti gbà mí ní ọwà tí wọ́n ti ń ronú fáwọn ọgbà ládàá àwọn bẹ́ẹ̀ dá títọ́ lọ́hùn káwọn dáwó mọ́ṣáláṣí ìbànújẹ́ wà bá wọn pé àmà gbogbo làwọn ti fẹ́ ro lára ẹ̀ torí báwọn ti gbọ́ yé nínú ọ̀rọ̀ ànábì tọ̀lọ́pọ̀ àdéhùn aráàlú ọ̀sánlá kí láàrín ìwé ànábì ní mọ̀bánà ìgbà ìgbà ìgbà Ẹni yóò mú Mùsùlùmí tó bá ti lè kọ́ ilé kan tàbúkọ mọ́ṣíláṣí láyé ọlọ́run ọba ọkọ̀ ilé kan mọ́ náà jẹ́ náà. Nínú ìwáyà ní ànábì ní ẹni bá kọ́ kan fọ́ lọ, kódà bí kò ju ẹyẹ lọ èdè nìyẹn ìyẹn ni pé kó tu rẹ̀ kó kéré ma ọlọ́run ò ní torí pé mọ́ṣáláṣí yẹn ò tó bí kó wá máa kọ̀lé fún láti jẹ́ náà bá náà lọ òun láti gbẹ́ ìtọ́jú ìṣẹ̀lá láàbọ̀ àgbẹ̀ àwọn náà fẹ́ wá ìjẹ́ náà kọ́lọ̀ kọ́lé mọ́ àwọn ti wá kówó lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ń jẹ́ kì í gbọ́rọ̀ ọlọ́run ọba ayé torí pé kò kúkú nígbà tó náà ó fẹ́lẹ̀ gbogbo mọ́ṣáláṣí tí ń wá láti wá o ọ̀kan nínú ìdí mẹ́ta ni àkọ́kọ́ olùsọ lẹ́nu sọ́mọ́ sọ lẹ́nu ìjànú ìwọ̀n àti ẹ̀ẹ́kejì tó bá kú káwọn ìjọ lè sí ẹ̀ẹ́kẹta ó ń fẹ́ máa jẹ àwọn àǹfààní kan tó ṣe pé tí ò bá wá mọ́ṣáláṣí kò ní àǹfààní náà inú a máa sábà ṣẹlẹ̀ láwọn ìlú tí mùsùlùmí bá ti pọ̀ fún àwọn tí wọ́n wá kó òṣèlú tó bá ti pé wọ́n wá alága káńsù alága káńsù ìyẹn tí a máa dúgbà gọ́ọ̀mù tàbí wọ́n fẹ́ fi dẹ́kùtì tàbí wọ́n fẹ́ jẹ pàńdélọ̀ àdúgbò bẹ́ẹ̀ àdúgbò wọn ìsúgbò kí òun ò ní jẹ kankan tàbí wọ́n wà láwọn ìpínlẹ̀ kan tó bá jẹ́ mùsùlùmí ò di gómìnà ẹ wà rí pé wọ́n mọ̀ wá mọ́ṣáláṣí lódì lódì ìtumọ̀ rẹ̀ ni pé ẹni bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí tẹ́lẹ̀ ní ẹni tí ń wà yóò wá máa wá àyè kó káwọn èèyàn máa rí nǹkó máa sọ̀rọ̀ èèyàn náà máa wáyé táwọn àfá àbárí ilé ẹnìkan wà táwọn lè rí tú jẹ tó bá dépò táwọn lè tẹ̀rùbà táwọn lè máa dẹ́rùbà yí pé ní sàárà fẹ́ ṣe sàárà yẹ sí sàárà kí ni màálù dúdú ni kíákíá ní èló ni màálù dúdú ẹ̀rọ wà ẹ̀lọ́ṣẹ́ àwọn lè dẹ́rùbà wípé afẹ́ nífẹ̀ẹ́ lọ kù ní ọjọ́ méjì láì nífẹ̀ẹ́ lọ ọjọ́ kọ̀ọ̀kan àkókò ọ̀kan ni ọjọ́ mẹ́ta tó wá kẹ́yìn ọjọ́ mẹ́rin àkọ́kọ́ funfun ní gbogbo àtúntà pa tó bá ti wá di ọjọ́ mẹ́ta tó kẹ́yìn ọjọ́ kìíní ọjọ́ kẹta àgbò dúdú ọjọ́ kejì jọ àgbò pupa ọjọ́ kẹta kàláńtì ní yẹn pé yóò ní oríṣiríṣi àwọ̀ lára yóò sì ti ní iye tí wọ́n gbà lọ́jọ́ kọ̀ọ̀kan wọ́n sọ kùránì kalẹ̀ yẹ́wà tó rí pé rú rẹ̀ lẹ́ni ṣùgbọ́n àwọn èèyàn ní dìbò fún fúnra wọn ni wọ́n lè ìwé ẹ̀rọ ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá àwọn ìfẹ́fẹ́ ìṣe mùsùlùmí ṣùgbọ́n àwọn àpá fún àwọn èèyàn mùsùlùmí ni kó làwọn gbé jáde lójú gbogbo ayé wọ́n tún wá fún lóko mùsùlùmí nítorí ipa fẹ́ jẹ wọn ò sì wọn ò bẹ̀rù wọ́n sì fúrọ́ fún gbogbo mùsùlùmí ẹ̀sìn àwọn tí èsì mùsùlùmí wọ́n ní mùsùlùmí. tó bá jẹ́ nìkan ṣoṣo ni wọ́n tàn jẹ àbákò mọ̀ níwọ̀n ṣùgbọ́n ẹ̀wọ̀n yé òǹkà mùsùlùmí fún ọ̀tàn bóò náà ti fẹ́ ṣe wájú ọlọ́run. Ìbọ̀wé àtọ́rọ̀ mi yé bí ẹ̀. Ọlọ́run bá lè ṣe ọlá ń sọ̀rọ̀ àwọn ẹ̀ tí wọ́n máa tan mùsùlùmí bẹ́ẹ̀ táwọn yẹn bá dépò kí ló ṣe àwọn ni ó mọ̀ jẹ́ kò láì kò sí nǹkan kan táwọn yẹn fẹ́ ṣe fún mi tọ́lá bá bẹ̀rẹ̀ ní kásìkò yídì ìtúnú ààwẹ̀ àbíléyà ó dé ìwájú ní ó jókòó sí níbi táwọn àfáàkọ́ ò lè jókòó sí ilẹ̀ ìmúnù jókòó sí mọ́ àmọ́ dápẹ́ alájì kìíní kò í ṣàlájì ò alájì kìíní mo bá wó kọ̀ọ̀kan 500,000 naira Allah Akbar ó fún ìmáàmù 250,000 ó fún kìíní kan 150,000 bàtà ẹ̀bà máa ṣírò gbogbo owó tó náà yóò mọ̀wọ́ 2.5 million láti fi ìfẹ́ rẹ̀ síta ní bẹ̀rẹ̀ sí wa lọ́kàn ṣùgbọ́n òun jẹ́ mùnáfìkí ni kò ṣe ń torí tọ́lọ́ nítorí kò sí wá àwọn ẹ̀yẹ wọn káà tí wọ́n kìí yẹn là ń pè nínú political survive gbogbo ti yé wa nítorí náà ọlọ́rọ̀ ní àwọn wọ̀nyí tí wọn ò ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ìbànújẹ́ bá wọn àwọn ẹ̀yẹ kò sọ́nà bá wí àmọ́ ìnámọ̀ tàbí ìlú alálẹ̀ nílẹ̀ yẹ̀ tàbí inú mẹ́ta إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء وهم nígbà tó ṣe wípé àmùníyà ọlọ́rọ̀ ni wọ́n wọ́n ní wọ́n rí jẹ wọ́n rí mu kìwà pé pé wọ́n rí jẹ rí mu nìkan wọ́n tún jẹ ṣẹ́kù wọ́n sì mú ṣẹ́kù wọ́n rí ná wọ́n rí lò kéèṣe pé wọ́n rí náà rí lò nìkan wọ́n rí náà ṣẹ́kù wọ́n tún rí lò ṣẹ́kù ọ́dúnìyà ni wọ́n wọ́n wà wá gbọ́dọ̀ ànábì wa Muhammad wọ́n wà máa wá àwọn àwáwí nítorí pé wọn fẹ́ náwó sójú ọ̀nà ọlọ́ Ọ̀rọ̀ fún omi láàrin ìyá tó lówó máa ń yàtọ̀ wáàrin. رضوا بأن يكونوا مع الخوارج wọ́n ń dunú tàbí wọ́n yọnu sí kí wọ́n máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n kàn àwọn tí wọ́n gbẹ̀yìn àwọn oní àwọn obìnrin torí báwọn ò ní lójú ogun àtàwọn máa bí ọgbọ́n wọn pa wọn ò sì mà rárá ó ti apá àwọn náà tó sọ oníkóhùn تعالى لأعذار التي لا أرد الكتاب فذكر منها هو لازم للشخص لا ينفك عنه وهو الضحك في التركيب الذي لا يستطيع معه الاجتماع في الجهاد ومن العمل والعرج ونحوهما ولهذا بقى به ومنها ما هو عارض بسبب مرض عم له في بدنه شغله عن الخروج في سبيل الله أو بسبب بسبب فقره لا يقدر على تجهيز للحرب فليس على هؤلاء حرب إذا صعدوا ونصبوا في حال قعودهم ولم يرجفوا بالناس ولم يثبتوهم وهم محسنون في حالهم هذا ولهذا قال ما على المحسنين من سبيل والله غفور رحيم. أو على إيه؟

àlọ́bí wá sọ fáwọn sọ àbàtì ẹjọ́ lọ́jọ́ náà pé ó ń bẹ nílùú Màdínà àpòwámú àwọn èèyàn kan àwọn ikọ̀ kan àwọn ìjọ kan àwọn èèyàn kan bẹ Màdínà lọ́wọ́lọ́wọ́ báyìí kọ̀pá tún àlọ́bí ní má kọ̀pá tún wà níjà ẹ ò ní kọjá onífojì kan wà láàrín sí òtún sáyẹ̀rá bẹ́ẹ̀ sì lẹ̀ ní ìrìnrìn àjò gan ìlà wà hùn máa kò àyàfi tó pẹ̀lú yín nígbà wọ́n ti wà tó gbọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n wà Màdínà àdínkù tí mo kà yí ti tí mo bá dé sí sí parí ẹ ẹlẹ́mìí ẹ̀hìn asọ́n sọ kan kú ọmọ ìdínà wọ́n bẹ láàrin wọ́n bẹ láwọn kan lọ kí wà ń rẹ̀ àmọ́ mọ́kà ní gbé kíṣà yìí tí ní lànàbì sọ ní tọ́lá náà bí sọ torí jọ́lá àwọn sàábé ṣe mọ̀ wọ́n ní wàhún pèlè màdínà ó sì wà màdínà ànábì ní ná àm bẹ́ẹ̀ ni hábàtà ohun ilẹ̀ ọ̀gbọ̀n ẹgbẹ́sì in tó dá wọn dúró hábàtà ohun um. tó dá wọn dúró lọ́ọ̀hún tó dá wọn gúnlẹ̀ kó ní àlẹ́ òdòdó hmm? excuse wọ́n ní àrùn jàrí ìjẹ́ wọ́n wá nínú àdísì ti jábìr ó ní àmẹ́bì ní lakọni ọ̀láàtún ìlmàdínà ìjàlá ẹ ti ti sílẹ̀ o nílùú màdínà àwọn ọkùnrin kan àwọn kan bẹ́ẹ̀ mẹ́pọ̀ pàtún wà níyà ẹ̀ ní kọjá àfonífojì gan wà láàṣà látún tọ̀rí ìkọ̀ kò ọ̀nà kankan tẹ́ ẹ lè pọ̀ tàbí tẹ́ kọjá ilá ṣàrọ̀ kúnkún kìlẹ̀ ájìlì àlọ́bí wá ń sàlàyé ọ̀rọ̀ ni àyàfi pé wọ́n máa bá yín kẹgbẹ́ wọ́n hábàtà òmòlè márọ̀ àárẹ̀ ló ṣe wọ́n àìsàn tó gbé wọn dìbò òkè wá nítorí pé wọ́n ti láníyàn àti lọ ó wù wọ́n láti lọ wọ́n ti ti láníyàn bẹ́ẹ̀ àmọ́ lọ́wọ́ kádàrá kí wọ́n lọ látara ń tà àti kàtẹ́yìn nínú sọ́lọ́pù pọ́ńbà àyà 91 àti 92 àyà 91 àti 92 wọ́n wà mọ̀ ń gba ẹ̀san bí ẹni tó lọ ló já pé nínú bá a lè kọ́ nínú àyà yìí o ní kéèyàn máa wá níyàn dáadáa kábà níyàn rẹ̀ wọ́n sọ ní mọ́ṣáláṣí pé tó bá dàárọ̀ ọ̀la àdáwó láti ran àwọn ọmọ ìyá wa lọ́wọ́ níbi kan jẹ́ pé kọ́mọ́ṣáláṣí pinnu pé láàárọ̀ ọ̀la pẹ̀lú òkú ọlọ́run àti bẹ́ẹ̀ ta ọ̀sán lẹ̀ kò jẹ́ kó wà lórí ẹ̀mí ẹ bẹ́ẹ̀ bọ́lọ̀ bá kára ara lọ́la kódà ó rí ten ó kọ́ kó rí ten thousand sánàdé sọ́nbí ṣàrùkúnkún fílẹ̀ ajì bẹ́ẹ̀ báwọn sàbẹ́ ṣe ń gba ẹ̀sán náà wọ́n kọ́ hàmà mọ̀lùkúyọ́ àyà tó báwọn àpá àwọn tó ṣàlàyé gbígbẹ́ tó bá wá ṣe gangan ẹ̀sán díẹ̀ alàlẹ̀ akọ́lì ó kéré jù á ṣe àdípèlè rẹ̀ nígbà mẹ́wàá

ta ló gbọ́ ta ló mọ́ tẹ́ ó ti pẹ́ lọ́gbọ́ ọ̀fẹ́ jaburú tó bá tún ronú bí wà sí ní ọmọ ìṣe pé kò da òun ò jí mọ́ ọwọ́ jí mọ́ tó ti jí ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلنا وهم لا يظلمون وحوايا من جاء بالحسنة فله عشر أمثالها يوم بفو إسفا خوش دادا ní ìlọ́po mẹ́wàá rẹ̀. Wàmà ń já àbìsẹ́yẹ á. Ẹni tó bá ṣe aburú kan. Fàlá yóò lè sára ìlà ìpìlànà. A ní sánlẹ̀sàn dandan ju dédé ẹ̀sàn aburú àti ṣe láti pè. Wà ẹni tí mo lóró ní kó fẹ́ bí áfẹ́ ìyẹn mo ní kọ́ kó jáde kí mo wú mo ní kọ́ kó jáde kó là kó ti dùn kó o jì mo ní kọ́ ẹ̀ṣẹ̀ yẹn mo ó ti gbà tó bá gbéra tó lọ jí ìgbà náà ni wọ́n tó kọ́ kó jì pàtó gbéra ó fẹ́ lọ jí kíní kan wá jí lọ́wọ́ kò rí jí àpẹẹrẹ tí mo sábà mú wa ní dé ìyẹn rí àṣẹ lórí ìdìkan wájú bẹ́ẹ̀ ìyá ti pẹ̀lú pé òun fẹ́ lọ jí ìyá wá fẹ́ lọ mú sẹ́ẹ̀tì kan rí kìí gbẹ̀rẹ̀rẹ̀ tó dájá ah, ó wá fẹ́ mú ìyá wá lọ sí ẹ̀wọ̀n ọmọ pé kó fẹ́ lọ jí ni wọ́n kọ́ kó jí tó jí ó pinnu ó tún ti wá lọ ní ọlọ́run wá sádà òwe ṣe wọ́n kọ́ kó ní ìjọba àmọ́ ó pinnu pé ó jí sẹ́ẹ̀tì ẹ̀ ó tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n tó bá yí ìpinnu padà pé ò ní jí mọ́ ọkọ̀ ládá kó tó ti ṣiṣẹ́ rẹ̀ láì sọ̀rọ̀ sẹ́kẹ́ lórí ìjókòó èèyàn lè gba ládá tó pọ̀ kéèyàn máa yí ìpinnu padà kó wò ní dẹ́ṣẹ̀ mọ́ yóò mọ̀ gba ládá tó ń ṣe dáadáa ni ẹgbẹ́ ọlọ́run fẹ́ràn wá sọ lẹ́yìn tí ọlọ́run ṣàlàyé ilé ìfún wa سبحانه وتعالى رد تعالى لمن ملامة على الذين يستأذنون في القعود وهم أغنياء وعنبهم في رضاهم بأن يكونوا مع النساء على طوائف في الرجال وطبع الله على قلوبهم فهم لا يعلمون لكن هذا إلا الله عن القيامة عليه àwọn tẹ́dúró pẹ̀lú àwọn tẹ́kàn jẹ́ àwọn lé àwọn obìnrin ní ẹ̀rí pa àwọn obìnrin ní máa wà lé oòrùn lọ gbogbo rí òun áìjáde wọ̀dí ọgbọ́rùn tẹ̀rẹ́lá ń sọ wípé fi nílẹ̀ pẹ̀lú àwọn méjèèkì àtàwọn obìnrin ni ṣẹ́gbẹ́ pé àwọn obìnrin máa mójú tó wọn àdébì wá ń sọ fún ààrì wípé ṣé ìwọ ò mọ̀ wípé ipò Hárúnà tí wọ́n sá náà ni òjúwọ́ wà sí ṣé ìwọ ò pé kí ni ipò Hárúnà tí wọ́n sá náà ni òjúwọ́ wà sí Pani Aruna, ànábì ọlọ́run. Pani Musa, ànábì ọlọ́run. Ìyẹ́wà ní Sọ́ọ̀tì kọ́ àmì. Tó sọ ipé rọ́bì ṣọ́ọ̀ ní sọ́dì rí. Rọ́bì ṣọ́ọ̀ ní sọ́dì rí wáyé sí rí àmì. واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي لسان واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى Ìgbàgbẹ́ ló ní ẹgbẹ́ àbàbá nínú tí a máa káàkẹ́ tó dé ní iná omi sílẹ̀ ìmáàdà wà iná ọ̀rọ̀ bismillah Ilé ìwọ́n máa kó wà nù rẹ̀, mo lè kọ́ ọ́lá, ó lè ṣọ́ ní يفقهوا قولي يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اشدد به أدري وأشركه في أمري كي نسبحك جزيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى قال قد أوتيت سؤلك يا موسى وهذا قد أوتيت سؤلك يا موسى قال قد أوتيت سؤلك يا موسى قال قال قال قد أوتيت سؤلك يا موسى وعلى من يموتيك سهولك يا موسى وعلى الله بسرعة النمل إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان

náà tọ́lọ̀ kó dákun abẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn bàbá náà ọlọ́ọ̀bá ní sàmójúkò fún wọn kò rọrùn tí wọ́n yẹn lé jù ti wá lọ in ó lè jù lọ́pọ̀ àwọn ohun amáyédẹrùn tá a ní lónìí láti kẹ́kọ̀ọ́ kò sí nígbà tí wọn bí mo ṣe jókòó níbí mo lè kẹ́kọ̀ọ́ ní èyí yòówù ìkídi lájé tí ẹni tí mò ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ló ti gbà nílà tí ó gbà pọ̀ kéwù lè mi ló ti gbà láàpá láì dé bẹ̀. على الباقين من خلفائنا Òun ń tàpá yìí ń sọ ìbẹ̀lọ́ mi. Sàlámù ọlà, sàlámù àlàáfíà, kó máa bá wọn wó ní àyàlá ìhìnà bí nà ọ̀rùlẹ̀ náà ìlà. Àmàdínà àwọn jẹ́ ti lọ. من علمائنا وطاوى سلام على الباقين من خلفائهم كما وجهوا ذكر منك الله با أما وصلك وربا سلام على الباقين من خلفائهم أوتي وتشكوا nínú àwọn àwọlé àwọn àpá tí wọ́n ti lọ ọlọ́run àlàáfíà rẹ ọba rẹ jẹ́ kó máa bá wọn náà. Ẹ̀rọ máa kánà níbi ìmìnà àṣírà وكم شاهد يهدي ببركات وأسعي وكم شاهد يهدي ببركات وأسعي àwọn apá yóò tó gbé wa kú òbí àwọn apá tí wọ́n ti lọ táwọn sọ̀rọ̀ wọn láàrin wàhálà tí wọ́n ṣe ní kí ẹ òkèrè apẹ́rẹ́ ẹ̀gbọ́n bàbá tó bí èyí ẹsẹ̀ ni wọ́n fèrè láti kàrẹ lọ ìlọrin ní wọ́n fẹ́ kí ó ṣàgbékè sọ bàbá tó bí mi ẹ̀gbọ́n ọkùnrin ẹsẹ̀ ni wọ́n fi rìn lọ lọ Ẹgbọ́ bẹ̀bẹ̀ ni láti bí ìlọ sí ìlọ rẹ̀ ṣé òjò ní òbílẹ̀. Àwọn ìnira tó kàn lọ́nà ṣé kò lè mú padà wálé. Ìgbà tí ń lọ kí ló ti dání ká ló fi oúnjẹ dání ṣé kò ní jẹun lọ́nà tọ́lọ̀ bá ní kó ń jẹun ní bá dán ní èjẹ́ tó bá dé ní tí ó kọ́kọ́ ṣe ni yóò mọ̀ wá tóun ó jẹ káàkiri bóyá yóò mọ̀ dàárù tí bá ń dàárù yóò kọ́kọ́ lọ kò sí àwọn tí ó dájọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí sì ti lópin lé aláwọ̀ ní tó ti níyàwó méjì mẹ́ta kí wọ́n tó lọ lọ sí yóò yóò wà tí ó àwọn òbí tí a bá fẹ́ ṣe tẹ̀síìrì báyìí tako kùránà ṣàlàyé ó lè jẹ́ wípé àfà tí ó ṣe tàòfírì yẹn táwẹ̀ bá ti ku oṣù mẹ́ta ní òkè lọ́sọ̀rin kí ló fẹ́ lọ kà tẹ̀kúrá wọ́n wà máa gbà fún ọwọ́ títí bá gbà fún yẹn ni ó wà ti ṣe tàòfírì ìyẹn tó bá béèrè béèrè ní kò ní dáhùn torí pé ìfọwọ́ ọ̀fi tó gbà náà ni ó pọ̀ jù. ọdún tí ń bọ̀ tó bá tún ti gbòòlù mẹ́ta ló tó lọ gbà. ẹ wá wò ó sísè máa ṣe ń kẹ́kọ̀ọ́ lè fi àti ìgbà náà. ẹlòmíì rìn bẹ́ẹ̀ ó lọ Sudan ẹlòmíì rìn bẹ́ẹ̀ ó lọ sí Egypt lójú náà wíwá ìmọ̀ bó ti ṣe rí ìgbà láyé àwọn sáláàtù náà nù lánàá ìyẹn ni àwọn sáfì rán àwọn sáfì rán sáfì yìí títí gbogbo àwọn alẹ́ ìmọ̀ bùkọ́rí gbogbo àwọn ìmọ̀ Muhammad bó ṣe rí nìyẹn títí àwọn tó rí jẹ́ rí múnú wọn kéré lórí bọ́lá ló fi lórí àlè ìmọ̀ Malik sọ̀dọ̀ náà tí wọ́n bá ń ṣàdúrà pẹ̀lú yóò ní wọ̀n sọ bá dà torí kọ́rọ̀ òun yìí. Bàbá الكرام وكم شاهد يهدي بغير أسماء Ìgbẹ́pẹ́ lórí ẹ̀ka mọ́ta ṣe kí ní ìlú púpọ̀. Yẹ pé sáàbá ọkùnrin tí ẹ̀fẹ́ lánàá àkárí àpẹẹrẹ. Bùkọ́ tí máa lọ̀rọ̀ fi ya. Ọ̀rọ̀ ọlá tó wá pẹ̀lé ti dídà pé àwọn ẹjú ẹ̀kan nínú nǹkan márùn-ún wọ́n dá ọmọ méjì wá, kò ṣàlàyé méjì ó kú mẹ́ta ẹni ó ti máa lè ti gbé mẹ́ta lóye máa rí pé nǹkan tí mà yẹn ni ìfárá tàbọ́rọ̀ kù síwájú tàbọ́rọ̀ àkọ́sọ là ń sọ lánàá àti ìwọ̀nù súra ọ̀la wá sọ títí tí àsìkò bí lọ olè tí ẹgbẹ́ rẹ̀ yá abẹ́ tó sáráyà abẹ́ ìwúlé ọ̀fẹ́ fún àrí gbogbo yẹ torí nínú nǹkan márùn-ún ọdún méjì wá ṣùgbọ́n mo fi yẹn ṣe ẹ̀rí àdúrà kan ṣe fún wọn kí wá ní kùránì tó ń pa ẹ̀ ó wà ní kùránì ìdìbò fẹ̀fẹ́ lórí ẹ̀ kì í ṣèṣe sí àwọn sábà fi ṣe ni الله يقول والذين تبوأوا الدار والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة شهادة مما أوتوا ويؤثرون على أنفسهم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون tẹ̀síwájú. Wọ́n والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا

nínú ni muhajiri na wà láàpọ̀ àwọn jẹ́ kọ́kọ́ fi kọjá lọ nínú àwọn onígbàgbọ́ òdodo tọ́lọ̀ mọ́ mọ́ sàdáyìn rí wọn àwọn ọ̀rọ̀ yóò wọlé jù bẹ́ẹ̀ lórí kí nǹkan tún bí ayé ẹlẹ́ẹ̀kejì ó ní wàlẹ̀dí na já umi bá dìhí àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n ti lọ fèrè lánàá ṣàforíkì fún wa wà ìwọ́nì náà lẹ̀dí iná sàbàkú náà bìlì ìmá àtàwọn ọmọ ìyá wa tí wọ́n ṣáájú wa níbi ìgbàgbọ́ àbá bàbá ìwọ tí ìwọ ló di mùsùlùmí fún rẹ ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n bí wa sínú ìsìláàmù ní ogun náà bìlì ìmá wala taj'al fi qulubina ghillan lil-mujrimina níbí ni sáwọn onígbàgbọ́ òdòdó rabbana innaka ra'ufur rahim inshallah ìjáde rẹ̀ ọlọ́run ṣe ní rọrùn náà ọ̀rọ̀ rabbi shrah li sadri anábì mú bá alayhi Ọ̀rọ̀ mi yàtírílì amòrí ṣe níràwùn fún mi o. Wọ́n lò lọ́kọ̀ dátà mi lè sáàrí. Wọ́n lò lọ́kọ̀ dátà mi lè sáàrí, kókó dátà mi lè sáàrí, kókó kan tí ń bẹ níbi ahọ́n rẹ̀ yíwá lè mi tú. Nínú tẹ̀sí ìpàdùgbọ́lọ́gbà bàbá wa wọ́n ṣàlàyé nígbàtẹ́ ń sọ ìgbà píṣọ̀. Sọ bàbá wa ní ó sọ píṣà. Tẹ̀lá ń gọ́lé lè Yorùbá pé, "Ah! Ó sọ píṣà, èdè lágbàwá ni, sọ́ọ̀dì, ó ní píṣọ̀, gbọ́nà sọ ní píṣà ìtàn." Ṣébíé, nínú píṣà, ìyẹn ni píṣọ̀ ta ti gbọ́ nípa Fìrìhàn. Ṣàpé nínú ẹ̀ ni èyí tí wọ́n sọ wípé nígbà tí Mùsá pa irùngbọ̀n Fìráùn tó wá jò pa lọ́sí ah, ọmọ yìí lẹ́kẹ̀ẹ́ ṣọmọ tí wọ́n ní ó pa orin ìlélẹ́ yìí tíyàwó rẹ̀ wá ní rárá eléyìí ọ̀rẹ́ rẹ̀ ni tí a pé tí Ọlọ́run sọ ní sọ́ọ̀tù tó wá ní pé wá nígbà lọ́wọ́ bá ń gọ́nú ó ní wọ́n bá fi kí ní ẹ̀lọ́run ṣe rú mahabata mèlì wà á ní ẹ̀kọ́ ayé ah, tó wà á ní ẹ̀kọ́ ayé tó wà á ní ẹ̀kọ́ ìtù ní ìjẹ rántí wà á lè ké ìtù wà á lè ké ìtù àlékà mahabata mèlì àwọn ọ̀bá ìlú wà ti dá ọlọ́run ti dá ìṣẹ́ bo ànábì mú sálátọ̀dọ̀ ààrẹ obìnrin yẹn bó ṣe rí ó fẹ́rẹ̀ láwọn á ní ó dá wọn nínú ọ̀tàn tí ó sọ ní o ìdí mo fẹ́ sọ yóò sí ní buhari o ṣùgbọ́n ló kìí jẹun sọ ní pé ó wá ní ìbáàsì ní pé àádán ìwé ọmọ èké ni kò sí ìmọ̀ tí ó ṣe wọ́n wá lọ mú ẹyìn tẹ̀hùn pópọ́n wọ́n tó wá lọ mú ẹyìn iná ìyẹn ògún náà wọ́n gbé kalẹ̀ ẹyìn náà yẹn àti ògún náà wọ́n fò àbí àti ẹ̀yìn lórí ọ̀pẹ ògúnná àti ẹ̀yìn pé wọ́n wá gbé lẹ́kẹ̀ẹ́ tó mọ̀ sí káwò ìdí òkú tó bá fi lè mú ẹ̀yìn orí ọ̀pẹ ogun ọ̀nà tó bá múná kò gbọ́n àwọn ní pa ṣàpé bàbá àkọ́ wọn ni pé nígbà tí kéṣe pé àwọn ìtàn yóò lákọọ́lẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ nìkan ni ó wá bẹ́ẹ̀ lọ mú ẹ̀yìn mọ̀lẹ́kà gba ọwọ́ rẹ̀ síbi ògúnná ògúnná tó mú tó jù sẹ́nu bá kú mú olójú ahọ́n ẹ̀ tó fi lẹ́ni tí ń kí lóòlù wọ́n ni ló wá ń sọ bọ́lọ̀ pé wá ẹni olóòkúdà dáánú ìdíjì gbogbo tí ń bẹ láhàn mi ìbá ń tú sàfẹ́ntí ń kí lóòlù akí lóòlù alẹ́bí yàtà lájíláàjì ìdàn ẹ̀ẹ́dọ́gbàfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ní gbọ́ yé ló sọ pé wá ló ní kúlò ẹ̀kọ̀kọ̀ dáta kí ni yí ìyàkọ̀ kí wọ́n lè gbọ́rọ̀ mi yé àwọn tó ń fẹ́ lọ jíṣẹ́ fún ó kàn mọ́ fún pé a ah, agbélélò náà tẹ́ra ẹ̀ lánàbí iná bí gbogbo ànábí ọlọ́run èyí lábà wọn ànábí ọlọ́run èyí ṣe kí ni lábà wọn ó náà ti lọ wọ ọ̀rọ̀ ànábí yáháyá pé kì í ṣe kò mọ rẹ̀ ní ẹni tí ò lè ṣe tí ò lè bóbìnrin ṣe ṣùgbọ́n ẹni tó ṣe wípé ọ̀rọ̀mọ̀rọ̀ obìnrin ò sí lára ẹ̀ ó lè kóra rẹ̀ ń jàdù àná Wọ́n sọ̀rọ̀ bí àwọn kan lọ tún sí bẹ́ẹ̀ tí òkógbó dúdú wọ́n torí tó bá lọ jáàmù bí ọlọ́run tó àwọn kan ò ní torí ẹ̀ sọ̀rọ̀ lọ lọ́rẹ̀ ọlọ́run ò láwọn tàbí pé nígbà tó ṣèwọ́ tó kóbó ó máa tún obi oníkàwọn mọ́ O si ó tọ́ sí ọ ó lẹ́nu ẹ̀ káníwọ̀ náà pé lọ́kùnrin ni ò ní ṣe wà àti ká ẹ̀kọ́ ọlọ́run rán oúnjẹ torí náà tó ń bá débẹ̀ wọ́n máa fi ń ṣe ẹ̀ pé kí ní wí àrẹ̀rẹ̀ kí ní wí àgbọ́rẹ̀ ọlọ́run àwọn kan ti ń wí òkú wọ́n rà ó jà pé yá kọ̀hún kọ̀hún Wàjì alì wà zírọ̀ min áhì. Mọ́ wà tó dúró bẹ́ẹ̀, wàjì alì wà zírọ̀ yàn olùrànlọ́wọ́ kan mẹ́rin àwọn ará alé ìdíkẹ̀ẹ́ ní ìyàn mọ́ yàrá àpá táà ní gbọ́ra wáyé ibi tó ń tí ń bọ́ ọ̀tọ̀ ibi tó ń tí ń bọ́ ọ̀tọ̀ àìgbára lẹ́kùn àjọ lẹ́kọ̀ọ́ kan náà láti ara lẹ́kùn olóbíjẹ́ pé Haruna Haruna arákùnrin ní gẹ́gẹ́ tí ó yẹ. Ó ṣíjódé. Ló wá fi kún mi lọ́wọ́ wà ṣìrí kí ò fi àmàrí ti kéjì ní ìyà àdámàrí mi. Tàbí fi kún mi ti kéjì mi níbi gẹ́ni kẹ́ẹ̀nù sábẹ̀ àkàkà tí ó kábà lè máa ṣàpọ̀ mọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ Dájúdájú kún tà ìrẹ́rọ̀ bìná, tàbírọ̀, ẹ́ tàbírọ̀ bìná kò kí lọ́lá ń wí. Kọ̀ọ̀lá kọ́lé kú tí ìtàṣù lákàyà Mùsà. Ọlọ́wà ní ìrẹ̀ Mùsà kọ́ ní kù tí ta a ti fún ọ lákà ìbéèrè rẹ gbogbo béèrè tó béèrè òun ti fún ọ bẹ́ẹ̀. Ahọ́n rẹ̀ ya tó ti túpọ̀ sọ̀rọ̀. Ẹ̀rì pé ńgbà tó déwájú mú fèrè àrùn. Mùsà sọ̀rọ̀ fún fèrè àrùn. Débi wípé fèrè àrùn fà nínú yọ. Nínú ọ̀rọ̀ rẹ̀ láti mọ̀ wà fà áìsà fàálà sákàlà sí fàálà. Wà á ní kí n tàbílẹ̀ ní kí a fèrè. Wà á ní tàbílẹ̀ ní kí a fèrè. Ó pọ̀ sí ọ, láyé àti ètò òkè ẹ̀. wá ní ìdáhùn wà lábí sàfíìnà mi ọ̀rọ̀ ìkàfíìnà. Ẹ̀gbọ́n, Alámú, ṣé kìí ṣe pé kí ni? Yọ̀rọ̀ tó kàfíìnà wà ní ìdá. Yorùbá tó mú gangan ní pé ṣàwákọ́ la wọ́ dàgbà wàlídá mọ́tò kó lò àwọ̀ dàgbà àwọ̀ dàgbà kí la fi wọ́ ṣe sàwálá tọ́ ní kí la fi tọ́ omi wo ló omi wo ló mú dàgbà omumi wa ojú jẹ wa Wàlá ti tàbí náà mi ọmọ ìkàfẹ́. Ó tún lọ ní nínú ìṣẹ̀mí rẹ̀ àwọn ọdún láàrin wa ló ti lò ó wá dé ní ìsìn ó wá ń pé ọlọ́run ọ̀kan ṣoṣo ni pé pèrè àmì ìṣọ̀lọ́ mọ sáwù ọ̀dàgbà ìbámu ṣọlọ́ só lè rí ọwọ́ sọ́lọ́ ń bá kádàrá pé ibi tá ti wá ibi omi ẹ̀gbin ni tàbí ibi tá àti wá ibi tó dò ti rú wọ́n béèrè lọ́wọ́ rẹ pé omi tó pè lómi ẹ̀gbin tí ló mú dàgbà odò tí wọ́n sọ pé ó rú kí ló mú dàgbà mo rò pé ọ̀rọ̀ yẹn yé èdè Yorùbá ní sọ òwe ni mo fi pa mi lábú ẹ̀ mọ́lẹ̀ rẹ àwọn tí a ń bọ̀ ṣe ibẹ̀ lójú dàgbà nù kí ṣomi rí ni wọ́n fún òun lára àárọ̀ àkókò ṣe nǹkan ọ̀pọ̀ ṣe ká wá lọ dànù kí la fi wọ́ dàgbà tẹ̀wé yóò fẹ́ kága báyìí ìyẹn ló fi ń béèrè èdè kó má sọ nìkan kò ní rọrùn tó bá jẹ́ nìkan tó wò bá lé èèyàn kéjì òun òun ò léèyàn kún lọ́wọ́ tí ló fi jẹ́ pé gbogbo iṣẹ́ rẹ̀ bá a bá fẹ́ ṣe ẹjẹ́ ká tún máa wáyé láti ṣe wa kó mọ́ dá wa nìkan nígbà míì àtàrà fẹ́ mọ́ dá àyàn ẹ tó wà lẹ́yìn yẹn ní òwà ṣe kí ni ní òwà mọ́ ní òmò ìgbà wá níyànjú ní òmò tìwá tìwá nínú ẹ mọ́ kìí sùn yìí. omi ò ní já kí omi tí wọ́n kù omi dúkìá ni ò ní já kó dé inú ọkàn wa pàtó lè tẹ̀síwájú àwọn kan míì wọ́n tó mọ̀ ọ́n wa létí ẹgbẹ́ ìpẹ̀sí ìgbẹ́ ẹgbẹ́ àwọn ìgbó kàkà yìí ìgbó kà oríṣiríṣi ìgbàgbọ́ lọ wó. lánàá nígbà bá ń sọ ádájú àwọn sọ̀hábà lé fi èyí tí àfa wa ibn hajar ọ̀la ní kó sọ ọ́ lọ́wọ́ àtẹ̀yìn sí ní àlùfọ́bá tó fi tàbíyí sí sọ̀hábà. ṣàbáwọn náà wọ́n wò pé ádájú tẹ́yìn wá jẹ́ alákòóso ń bẹ̀rẹ̀ tàbí ó lè jẹ́ àpẹẹrẹ wọn àpàtì ti ń wo wọn ti ń wíwọ́n tó ti lọ ilé wọ́n ti kó kó bá bá wọ́n yí nígbà tí òjú bá wọn tó yẹ kó jú bá wọ́n ti kó kó lóyún ẹ̀ ó lọ fẹ́rẹ́ àwọn tó jẹ́ pé ọ̀lẹ ni wọ́n

nígbà kẹta àwọn ti kọ wárí sí lákùrẹ́ ìgbà náà ní 1993 bàbá jídá ṣíṣà every sunday àmúṣẹ́ méjì kó spíkà káàkiri ilé ìtìwò nígbà náà jẹ́mà kó sórí ìwò tó fẹ́ mọ̀ lókè dédé wọ́n ní òkú àwọn kan bá lọ bá àwọn bàbá àwọn ọmọ tààjọ wọn lọ dé àwọn ilé ìrọ̀jọ́ mọ̀ ní ẹni wà àwọn bàbá àwọn ọmọ ti sì náà jẹ náà wọ́n bá sọ àwọn ọmọ yín láta kò mọ̀ ní wà àwọn ilé ìlara yóò wà àwọn ti ní o wà láàrín ọmọ tàwọn bàbá wọn sì gbọ́n fún wà láì wọ́n kò ọ̀tọ́ tó wà ìníkọ̀ ló délẹ̀ torí ti bá tọ́ délẹ̀ yóò fi nǹkan rẹ̀ ṣùgbọ́n nígbà yẹn èèyàn kí á lè làwọn èèyàn tẹ̀wá kọ́ ọmọ kó lè wà ń bà lágbà Ìjọba ní ó ti fún wa ní pé o, ọmọ jù pé o máa ọmọ yìí o. wọ́n á máa wà àwọn ọmọdé kó kú ní lónìí àtàwọn bàbá wọn tó kú wọn yẹn ìyẹn máa kà ní wọn. tó báwọn tó dúró yẹn àwọn ni wọ́n jẹ́ nǹkan lónìí àwọn ni kókó àwọn ni pàtàkì àwọn òbí wọn náà ti jẹ́ nǹkan. ṣé láwọn tí bàbá wọn kó wọn lọ yẹn àná àwọn ó sì máa ń dùn méjì òní kò dàbí àgbúrò wọn níbi àwọn nǹkan báyìí sọ́tọ̀ nínú àwọn òbí ẹ̀lájẹ́ nìkan ọdẹ́ àrùn ọkàn báyìí àti àlọ́ wàlá àwòlà ìlà ìlà máa tẹ̀síwájú torí náà náà sì wá ń sọ fún inú tí mo ti lọ gangan ni ẹ o a lè pé ipò arúnà tí mo sáà kí ni yóò wà sí ta ni arúnà àti ọ̀dọ́ ta ni wọ́n bá ànábì ọlọ́ ta wá lè fàáyọ tí a jẹ́ pé áńlì náà ànábì ọlọ́ fáàlù bí láàlì gbogbo ẹ mùsùlùmí kankan sọ fáàlù bí ṣùgbọ́n bí ní ipò àrùnà sí múta ló wà ọ̀rọ̀ yẹn wá parí ànẹ́hù láàrín ìyàbá àjí ẹgbọ́n náà ṣe ẹjọ́ àyàfi wípé dájúdájú kò ní sànábì kankan mọ́ lẹ́yìn tèmi láti fi lọ bí kó tí pátápátá kó mọ́ sáàyè fún ẹni tó fẹ́ sọ pánàbì kan bọ̀ lẹ́yìn ànábì wa Muhammad mo bà ànábì tí ó sínú ànábì tá a ti mọ̀ kẹ́nìkan ní ànábì kan tó ti gbé á bèèrè orúkọ ẹ̀ níbo ni wọ́n ní ó gbà wá wọ́n ní tìbá ànábì náà sọ bá lé ànábì ní ànábì wá kọ́ dànù ó ní ilá ànáhù ẹ̀fún àwọn àwọn àti ẹ̀wà tó wá ṣọ́ra yóò já sínú nǹkan mi Jésù bá jẹ́ ànábì míì ni ṣùgbọ́n sànàbí ní ní jésù fún ìtẹ̀gbélé yorùbá kìí sànàbí ní ó àríòyè kìí sànàbí ní ànábì ní ìdí ó jẹ́ tuntun eléyà ti mọ̀ tẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ sì ti wà ń pa ẹ̀ ọ̀rọ̀ òdìdàrú àfẹ́ tó ṣe gíní tó bá fẹ́ dàrú nítorí kí ni bóyá fẹ̀ẹ̀lú ìfẹ́ inú torí ìfẹ́ inú làkọ́kọ́ ìfẹ́ inú yẹn wá lè jẹ́ lórí tó fẹ́ jẹ́ tàbí tó fẹ́ jẹ tí ẹ̀fọ́tọ̀ mi tí ẹ̀fẹ́ jẹ àti tí ẹ̀fẹ́ jẹ ẹlòmí ebi ò pa ṣùgbọ́n wá ipò nítorí náà nítorí ipò tí ń wá yẹn ló dọ̀rọ̀ mú kó bá lè wà ní ipò yẹn ebi ní pa ẹlòmí ebi ní pa nítorí tó fẹ́ jẹ yóò dojú ọ̀rọ̀ rú olóògbìlọ mú súnà ànẹ́bì àdíta ànẹ́bì ló sọ ìwọ̀n rí ẹni ìjúsá tí wọ́n ṣe rú bí àfin tí wọ́n gba nǹkan lọ wọn láàrín ní ilẹ̀ tó tó orí òfin sọ̀pá kù sílẹ̀ láti lọ́wọ́ ju nǹkan ní ìsìnkú kò yé ó máa yára ta ṣe sáyẹ́ǹsì ní secondary school tí a fẹ́ ní physics chemistry biology ó wà ní wáyékì instruction pé àwọn tíṣà lè assist wa yẹn tí àwọn olùkọ́ lè ràn wá lọ́wọ́ ní practical kì í ṣe theory o kì í ṣọ̀tẹ̀ sí torí pé nígbà míì ní chemistry ìjọba fún yàn ní búrẹ́ ó lè máa leak kò ní fún ní end point tó correct àbáàlì gáńjẹjẹ máa ń bẹ̀rẹ̀ sí àwọn nǹkan ní ọlọ́pọ̀ fún mi ní ààyè láti rí nǹkan ní ìṣàpèjúwe yóò pe tíṣà yẹn tíṣà yóò wà lọ yóò fún ní nàìjíríà nígbà míì ní fífì swagger circle bátìrì yẹn ó lè ti ṣe kí n run down bátìrì yẹn lè má ṣiṣẹ́ yóò tanátaná kò ní ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sóyé olùkọ́ ṣùgbọ́n torí kí wà ní ìlú olùkọ́ lè ṣe ìrànlọ́wọ́ yẹn olùkọ́ mi gangan ní wà mọ́ta ṣiṣẹ́ yẹn tí lá ní àjọ́wà ẹ́kìlá lè ràn wọ́n lọ́wọ́ ọ̀tọ̀ ní jẹ́ sọ ìrànlọ́wọ́ jẹ́ sọ irú rẹ̀ lọ́rọ̀ àwọn tó máa ń lo àbíìsì yẹn ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ bí wọ́n ní ẹgbẹ́ ọ̀rọ̀ ìjà gbẹ́bẹ́ ẹbí bá pààyàn dáadáa tọ́lọ́ òbí ní hadith anábì náà sọ o káàdà bí fákúrú àyíyà kúlẹ̀ fún fúnra àkànàkọ́t ebi aró díẹ̀ báyìí ló kù kí olùsí ti pèsè rí o ebi àwọn ọmọ èèyàn ti pèsè rí pé nípa ṣọ́ra wọn àbá ẹni káwọn ọmọ jàjá mọ́ bàbá àwọn ọ̀rẹ́ rẹ̀ gidi jẹ àwọn ti rí eléyìí náà ẹni tí ó pè kú òye òkú lẹ́rù tí ẹ bá tó dá wá máa gba adìẹ kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ tí kí wá máa gbà ó dá wọn sì ní jájá mọ́ wà máa gba adìẹ kọ̀ wá. tí lẹ́ni kó mọ́ ṣe máa bá kó mọ́ tó owó orí ta ibi làwọn ti jẹ lórí ta ní nǹkan owó orí jẹ tó mọ́ rí three thousand lówó tó mọ́ rí lójúmọ́ ń bẹ̀ ó dá mọ́ lórí ìṣàlọ̀ owó mọ́ wá máa gba five five thousand lójúmọ́ ṣáà ṣúọ̀ ṣúọ̀ kò ní rí lórí ta mọ́ èdè ló sọ́dọ̀ orí ta. kí ló wá lójú náà tẹ́lọ tẹ́pẹ̀ lójú náà dáná ẹja kọ́ọ̀tì ẹ̀ ọmọ tẹ̀jọ́ torí náà ebi nígbà míì náà mọ́ mú èèyàn wùwàkiwà ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ ń ṣe tọ́ọ̀gì náà ebi ni tẹ́ẹ̀yàn bá lè ṣègbìyànjú tó ń jẹ bá dẹ́rì pé tọ́ọ̀gì ó dínkù ló jẹ́ pé ojúṣe ìjọba ó pọ̀ pé mo Umar bin Abdul Aziz ó ní nígbàjọba tí àkúmí kan bá ṣubú lọ́nà ní ṣáà ó kọsẹ̀ òkúta ló kọ lẹ́sẹ̀ ó wá ṣubú ọlọ́run ó béèrè àkúmí tó ṣubú ní ṣáàmù yẹn lọ́wọ́ Umar bin Abdul Aziz ẹwà ọgbọ́kọ̀ ṣe láti dẹ́ǹtì torí gálọ́pù ní títí kòtò ẹmọye táyà tó ti condemn fáwọn ọlọ́kọ̀ tí ó ń ná èkó láti kàrẹ ní nítorí àwọn dá kòtò tó wà lọ́nà bá táyà tuntun ó bọ́ nìyẹn túblẹ̀ ẹmọ yé ríìmù tó ti tẹ̀ ẹ̀sùnmọ́ yà àwọn ọkọ̀ tó ti láti tẹ́ẹ̀sì látara òjò lójú ọ̀nà ìtí ó mọ̀ fún àbàbí sí sọ ni pé àwọn gómìnà níbi tí àwọn títì ti bàjẹ́ yẹn tó pa jàǹbá ọkọ̀ lọ́lọ́wọ́ òbí ẹ̀ṣẹ̀ rẹ̀ mélòó ni wọ́n fẹ́ jẹ́ lẹ́jọ́ lọ́rọ̀ náà wọ́n lọ fẹ́ bí kò ṣe ìlú kí mẹ́jọ́ ọ̀rọ̀ àdàbà tó jẹ́ pé ọ̀rọ̀ tí mú anábì mọ́ bá sọ pé wájú á ní wà sí ọ́ ní àdí àrùnà àkí ibi tẹ́yẹ̀ ń lọ ìṣèlú kékeré gbogbo ẹ bá fẹ́ sọ́ọ̀tì náà mùsùlùmí kò lè dá lọ tó bá dá lọ ó dákú kéèṣe kájọ tí kájọ jẹ́ pọ̀ mú sọ̀rọ̀ kéèṣe bẹ́ẹ̀ bá dá jẹ́ ó dákú kọ́lá ògbúrú mùsùlùmí gbọ́dọ̀ ní olùkún lọ́wọ́ tó bá jọ léṣe ìwé láàfà gọ́dà kan wà fún bíìpù gan mẹ́rin wá fẹ́ ó ti ń ṣe lọ ìgbà tí wọ́n dókè tí wọ́n fẹ́ pín owó ẹni ẹwà ní wọ́n ó dá bẹ̀ kọjá wọ́n ó dá òkú kọjá wọ́n sì wá wá pé àwọn òní ìdá owó yẹn tó wọ́n nílẹ̀ nígbà náà wọ́n sì pín owó wọn ìgbàgbọ́ láwọn afásún náà àwọn apá kí ló ń wá lè ṣe ẹbọ ní tó bá ti lè dá kọjá ojú kò ní Islam lè ṣe mùsùlùmí mọ́ ní kò nira sọfọ́gà yìí ẹgbẹ́ ògùn fún àwọn ológun kùránì fáwọn mùsùlùmí àwọn tó tí ó gbàgbọ́ lọ sọ fún ẹgbẹ́ tí wọ́n gbàgbọ́ ní ọlọ́run oní kùránì oníwó ní lọ lé jíṣe gbẹ̀ṣẹ́ rí mímẹ́ ó dẹ̀ lọ́dún ẹnìyàn lẹ́gbà ṣùgbọ́n náà ṣe gbà fún yẹn oníwọ́ mọ̀ ṣọ́jú láti wo bójójó lóòótọ́ bójójó lóòótọ́ tó bá yìí lójú lóòótọ́ àtọ́ lóòótọ́ ó fi dáàbò gbogbo àwọn mùsùlùmí míì ní bọ̀ ìgbà tí mo fà lẹ́nu gan obìnrin níbi tí mo ti fà fún one kọ́bọ̀ hundred kọ́bọ̀ make one naira one naira yẹn sì ní kí ló rà báyìí tó jẹ nǹkan yẹn ọ̀kan tí mo sọ fúnra mi nìyẹn ò lẹ́nu mi kúrúkí alẹ́ ẹjọ́ tí mo débẹ̀ gangan yàrá tí mo sùn obìnrin wà ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n tún wá pè yí pé kọ́pà ìyàfúrí o ìlú tó tẹ̀dé lóru sóògbé òde ìgbòlúbẹ̀ lọ mo á pinnu jọ́nà mo ní

wọ́n kò sí ní àlè sọ wọ́n ìrọ̀ nípa èdè ò bá fẹ́ wọ́n kò sí ìwé ètò ìwé àbí òye <laughs> na go then go talk now kọ́bà wọ́n kì í ẹmú ń bẹ ẹmú ẹmú ó rọrùn láti rí ní ẹnu gun àwọn tẹ́lẹ̀ tí sáàbù ju omi lọ ní ìṣeré ní ìṣẹ́ ìṣàsọ́dọ̀ ọ̀gírífà local government yẹn gbà ẹni tí ń dá ẹmu lórí ọ̀pẹ ìpàkọ̀pẹ tí ń kọ ọ̀pẹ ènìyàn tí ń dá ẹmu òun ni lógò local government yẹn àmì ìdánimọ̀ local government yẹn ni ẹni tó ti ń dá ẹmu pẹ̀lú kèrèdè lórí ọ̀pẹ bàbá lọ fún ẹ̀jẹ̀rà stress bá ń lọ sí ibi bàbá yà ń gbé ní abúlé bẹ́ẹ̀ fún wa lórí ẹmu ni wọ́n fún yín ló ti wo ìṣúmú sí ìgbàgbọ́ ní tó máa dà ló pé ìjọ ìjọ lébọ̀ ìkúkú lébọ̀ bá pé méjì tí wọ́n bá fẹ́ lẹ́nu kà á yóò kò sí jù kejì ti ní oṣù èkó ká lè kún ara lá nítorí náà nítẹ̀síwájú àyàtà ń bá bọ̀ á ọ̀dàdó nípa náà bẹ́ẹ̀ àyà 91 àti 92 àbí àti 93 àti yẹn jú ẹ̀ ọlọ́ níwà tọ́bà lọ alákùrú bí i pọ̀pùláyà ọlọ́run sì fi bèbí ó ti dí ọkàn wọn wọn mà gẹ́bí tọ́lọ̀ ọlá sọ́nà sọ́rọ́tò lè bá kọ́rọ̀ iná lẹ̀dí ìnà káfàrú سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله على قلوبهم وعلى سمعهم وعلى بصرهم غشاوة ولهم عذاب kí ló dé tọ́lọ̀ fi fèmí gbogbo ọkàn ẹ̀rẹ̀ kọ́pàá lọ́wọ́ alákùnlóbìnrin kí ló dé tọ́lọ̀ tí ọkàn wọn ẹ tọ́lọ̀ fẹ́ pé bá mi káyà yìí áyà tó láti nẹ́jì bírí yẹn. Ìnà sẹ́mi wà lẹ́lẹ́dí ìnàyẹ̀ sáàbí lóòrùn àjọwà fún ìbáwí. Ọ̀nà ìbáwí ó ń bẹ fún àwọn orí àwọn tí wọ́n ní síbẹ̀síbẹ̀ wọ́n ń wá àwáwí báwọn ní lójú ogun. Tẹ́sẹ́ wọ́n ní wọ́n ti ṣẹlọ́ nìyẹn náà. Wọ́n dúró tàbí wọ́n yọ́nú sí káwọn tó kò sílé pẹ̀lú àwọn obìnrin tó lè lójú àtàwọn dédèdè. Kí wá ní ìjẹ́ níyà tí wọ́n ṣe ọlọ́pàá ti ọkọ̀ orúpa? Ọlọ́pàá láyé àlàmù ọmọ kọ́kà láti kí ó látara bẹ́ẹ̀ ni ó sì máa ṣe kìlò rí wọn lọ́nà wọ́n wà lọ wọ́n náà yóò mọ̀ jẹ́ ìjẹ níyà àìgbàgbọ́ ní làwọn àfáà ti sọ wípé tíyàn bá ti gbọ́ pé ìjọba jẹ́ ọ̀rọ̀ náà tàbí wọ́n sàlàyé kọ́wà ànábì béèyàn ò bá ti lè ṣe kéèyàn mọ́ta kò ó sì yé yìí ní òṣèlú téèyàn ò bá ti ṣe gíní béèyàn ò bá ti lè ṣe nítorí ìdíkà àbómi èyí tó sì ga jù ní ọ̀lẹ ìgbàgbọ́ kéèyàn mọ́ takò tó bá ti lọ takò kọ́lọ̀ máa lọ tí ọkàn èèyàn pa kéèyàn máa ti kèbè ní láíláí ṣẹgbọ́ tó náà gbogbo ẹni bá ti ń gbọ́rọ̀ ọ̀lọ́ sẹ́mọ́lọ́ kọ́lọ̀ ń sọ báyìí mọ́ sọ pé ah ayé ànábì lọ́lọ́ sọ yẹn wò tó bá jáyé ìfẹ́ ni ọlọ́run máa ṣe ìjọ̀rọ̀ yẹn ti wí nìyẹn tó sì bá mú nìyẹn torí bọ́lọ̀ tó ń sọ yẹn òun ló dá àná òun ló dòní òun náà ló dá ọ̀la òun ló mà náà ṣáájú kó tó dáná òní àtọ̀la mo pé máa ká náà rọ búkà náà sí yà ọlọ́run kìí ọlọ́run náà sì ló mọ̀lá wàlẹ̀ àmùsí kọbìlá wàlá kí nà ní àmì ìlú ní Zuhair bọ́nà àbí sálàmà ọlọ́kùnrin. Mo máa ná mo mọ̀ ní tí ṣojú mi, àmọ́ kí ni ó jẹlẹ̀ ní jẹ̀bí kan sí ti olóòwò máa. Lè lé kẹ́yà tó sọ̀rọ̀ ọdún kan. Tó náà ọlọ́run mọ̀ pé tí ó ṣẹlẹ̀ ní. Àìmọ́ òjíṣẹ́ wá sáyé àwọn àfáà nínú hikima tó wà ń bẹ̀ táwọn ànábì ọlọ́run ti wá lóde òní tó jẹ́ fáàmì ni wọ́n wá nínú ìkímọ̀ ní pélé ayé ti dàrú kánísì láwọn ànábì ọlọ́run wá ẹlòmí voice ẹwọ voice yẹn ṣe kúrò ẹwọ bí wọ́n ń ṣe ń a mo rí gọ́ọ̀nà kan ní orí bíbọ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe sport ó wọ boot tó gbá bọ́ọ̀lù gidi gọ́ọ̀nà tí wọ́n kó ti di bàbá ẹ̀ tí ò lè pé rẹ̀ dáadáa kí ni wọ́n ṣe photoshop bí mo ṣe wáyé wọ́n lè gbé orí ìdíjó ní ìsìn ẹkọ́ lẹ́kẹ̀ẹ́ sí lọ kí wọ́n á gbé mi jókòó pẹ̀lú agbájá tó dáa ẹ̀yìn ò dáa ìjọba àwọn adéwó lórí yóò lẹ̀ jáde ní fídíò kéèyàn Tinubu ó dájọ́ ìyẹ̀kọ́ kan. Wọ́n ní Tinubu dájọ́ ẹni, ó dàgbé orí Buhari àti wọ́n jó ọjọ́ ọmọdún. Artificial intelligence, ẹgbò pàtàkébóyè, àwọn Jù, ṣe àgbẹ́lẹ́ mi lẹ́mẹ́ta wọ́n lọ pé àtàṣẹ̀rí ìbùkín Bìndínì mọ́tà ni wọ́n pé lé lórí. Wọ́n ní bàbá lòó. káwá ní ìpín ìjẹ́ pé ẹsẹ̀ ẹ̀rọ ń dàpọ̀ mẹ́rù nígbà tí nǹkan ò jú ọlọ́run gbogbo oúnjẹ jú láti wá ń lé sọ kẹjá sí sí dàrú mọ́ kálọ́bí ni wọ́n àlẹ́bí wà ń kánò lọ́wọ́ bá mi sọ̀rọ̀ wọ́n ti ní kánò àwọn tí ló wà ààrẹ náà kò káàkiri ni wọn ò fi ní fọ́tò ìbánàbí ọlọ́run ní fọ́tò láyé torí pé fọ́tò gangan àkọ́kọ́ tó dára ní kí n n'ụwa kàmẹ́rà nínú abọ́ century ọgọ́rùn-ún ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tí Jésù ti kú láyé ní kàmẹ́rà tẹ̀. ó dàbí pòfẹ́sọ̀ kan tó kọrin good morning good morning kàlẹ́dà tó sì tó àwọn àdúyẹ̀ ẹ mọ máa yẹ òyìnbó kan tó áàkì jesus of nazareth ìkan tó àti ń pè ní king of kings actor kan ló ájẹ bọ́sùlẹ̀ ni wọ́n wá ń gbé sí ààrẹ ìjọba kàlẹ́dà tó lọ. sáàmọ́ jẹ́ ọlọ́run aláwọ̀ káàrọ̀ ọlọ́run sáwà bá kí káàrọ̀ ní sílà mara ẹ̀ríkà wa ó lè tó àwọn ọmọ ti káàlẹ́ sí owó ló mú lọ́dọ̀ ọlọ́run àìkọ́lọ̀ káàrọ̀ Ìjẹ́gbà ọ̀nà wárò bá wọ́n gbọ́n, ṣùkùrá nì bí ti sọ ló bá mú bẹ́ẹ̀ bá ti jí láàárọ̀, àrẹ̀ á fi lè láì lẹ́gbẹ́ àgbáná bá ní àbá wá ilé. Ọpá ni wọ́n lọ tó sọ wá dá láàárín tàbí àtúntà alhamdulillah alladhi àfáàní fi ìjábà a wà rọ́dà aláyà lórí wà á lè fún mi lálàájá mo ṣe jí láàárẹ̀ mo wọn mo nà lọ́pọ̀. sí pé kò tí láàárọ̀ bí pọ̀ àwọn wà bẹ́ẹ̀ ló ṣe máa tọ̀dọ̀ ní fún ìkàdé tó fẹ́sọ̀ jẹ́ ìtọ̀ àjáde àti ìlúṣẹ́ pé kò ní ìlú ní kọ́kọ́ kà sí ìtọ̀ wájáde èyàn ó pọ́n pọ́n ìtọ̀ jáde ìgbà náà lè yóò tó mọ̀ sí àṣọ oore ní kéèyàn rí tọ́kọ̀ tó lè bá sọ fẹ́ nìkan àti tí wọ́n sọ fẹ́ nìkan

bó bá tún dé sórí mi ní ìdí olóògùn rí lójú oorun sórí mo rí fún lọ sí pẹ̀lú ìran sílé èṣù bá ti mọ ọgbà lọ padà nílé ọ̀rọ̀ tí mo sọ èṣù olúwa ló ń lọ sọ̀rọ̀ sí pé ọ̀rọ̀ kò gbọ́dọ̀ omi alọ́ mi lọ sí pẹ̀lú mi bàbá náà mi àti kí ni three hundred and fifty joint lànàbí ló wà lára wa a gbọ́dọ̀ dúpẹ́ lójoojúmọ́ àlejò àti tí ẹ bá ti lè kí náà fíra yòówá ó kó gbogbo ẹlẹ́ẹ̀kẹ́ náà how nítorí ìjọba àsìkò pẹ̀lú òfin láwọn tẹ̀síwájú abẹ́lọ́ bá lè gbọ́lá fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ dáadáa wọn lọ́mọ tí ó bá jẹ́ adékò dáadáa lọ́mọ ṣe mẹ́lẹ̀ kọ̀ akúrò kọ́ lè hádà ọ̀sẹ̀ ìlànà wọ́lẹ́kọ́ Adákùn ẹmọ́ jẹ́ kí a tàbí nípa Ramadan lẹ́ṣọ̀ ta ní ọ̀la ní Tẹ̀kírà ti òkè àgbè, lọ́kà kọrin Tẹ̀kírà òkè àgbè lọ́la láago mẹ́wàá. Gbogbo wa pátá lọ́mọdé lágbà ní ààrẹ tí ń bẹ̀ láago mẹ́wàá. Ní lọ́kù kọrin Tẹ̀kírà òkè àgbè, ní